Olúwa ṣeun o, Olúwa ṣeun láti January wá, Olúwa ó ṣe, December la wà yìí, Olúwa mo dúpẹ́. Olúwa ṣeun o, Olúwa ṣeun o, àwa yìn ọ́ bàbá, nítorí o ṣe é. December la wà yìí olúwa ò ṣe ah olúwa ṣeun o olúwa ṣeun o àwa yìn ọ́ o bàbá olúwa ò ṣe dísẹ́mbà la wà yìí olúwa a dúpẹ́ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún orúkọ rẹ̀ fún ẹnìkan tó ṣiṣẹ ìyanu ńlá ẹni tó pa wá mọ tó dá wa sí láti january wá mo fi ògo fún orúkọ olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ dúró láéláé ẹni tó pa wá mọ tilétilé àkàsọ kínní ọdún yìí kò já mọ wa lẹsẹ àkàsọ kejì àkàsọ kẹta àkàsọ kẹrin àkàsọ karùnún títí dé ìkejìlá tí a wà nínú rẹ̀ lónìí, Ọlọ́run pa wá mọ́, a ògo padà sọ́dọ̀ ẹni tó ní í. Mo wá sọ tẹ́lẹ̀ ní orúkọ Jésù Kristì. Nínú ìrìnàjò oṣù yìí, lórúkọ Jésù, ọ̀run yóò darapọ̀ mọ́ ọ. Nínú ìrìnàjò oṣù yìí, lórúkọ Jésù, ìwàláàyè Ọlọ́run yóò darapọ̀ mọ́ Lórúkọ Jésù Kristì ti Násárẹ́tì, ìrìnàjò oṣù yìí lórúkọ Jésù kò ní mú ẹkún dání fún ọ. ibi ò ní wọlé tọ̀ ọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo wí gbogbo àwọn ohun rere ohun rere ohun rere tí o ti béèrè fún tí ayé rẹ ń wọ̀nà fún tó nàgàwò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ò ti tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù olùgbàlà ọjọ́ tó kù nínú ọdún yìí ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù yìí ò ní ṣọ̀fọ̀ àárọ̀ tó wà nínú rẹ̀ yóò rọ̀ ẹ́ lọ́rùn ọ̀sán tó wà nínú rẹ̀ lórúkọ Jésù olùgbàlà ibi ò ní dé bá ọ òru gànjọ́ tí ń bẹ níbẹ̀ lórúkọ Jésù olùgbàlà ibi ò ní kàn ọ́ ó kọ nínú ọ̀rọ̀ náà wípé òun ó gbà wá nínú ìpẹ̀kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú a kọ wípé búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùn karùn kan kì yóò sún mọ́ ilé wa nínú oṣù kejìlá ọdún yìí lórúkọ Jésù ò ní ní àkọsílẹ̀ ìbànújẹ́ lórúkọ Jésù ò ní àkọsílẹ̀ ibi ògo ni fún orúkọ Olúwa mo pa á ní àṣẹ lórúkọ Jésù olóore tí ayé rẹ nílò lórúkọ Jésù ó yá lọ bá pàdé ó yá lọ rìnnà kó ògo ni fún Ọlọ́run wa oṣù yìí yóò san ọ́ oṣù yìí yóò pè ọ yóò dára fún ọ lóṣù yìí yóò dùn fún ọ lóṣù yìí o ò ní fìbànújẹ́ parí ọdún yìí oṣù yìí ni ó parí ọdún 2021 lórúkọ Jésù ò ní fọ̀fọ̀ parí ọdún yìí ò ní fìbànújẹ́ parí ọdún yìí ò ní fi kú ọmọ parí ọdún yìí ò ní fi kú ọkọ parí ọdún yìí ò ní fi kú aya parí ọdún yìí lórúkọ Jésù ikú olóore ò fi parí ọdún yìí ìbànújẹ́ ó kéré ó pọ̀ ní ò fi parí ọdún yìí lórúkọ Jésù Kristi ayọ̀ ló fi parí ọdún yìí ìdùnnú ló fi parí ọdún yìí lórúkọ Jésù ayọ̀ tó nírírí rẹ̀ rí ayọ̀ ńlá lórúkọ jésù olùgbàlà ọ̀run yọ̀ǹda rẹ̀ fún ọ ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ni mo wí ohunkóhun ohunkóhun tí ènìyàn lè fọwọ́sowọ́pọ̀ lòdì lórí ayé rẹ pàápàá jùlọ lópin ọdún yìí ọ̀run tú wọn ká ó ní ẹgbìmọ̀pọ̀ yóò dasán ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró gbogbo ìgbìmọ̀pọ̀ kí gbìmọ̀pọ̀ ibi lórí ayé rẹ fún ti oṣù yìí ọ̀run tú wọn ká ṣẹ̀dá rẹ ò ní gbábọ̀dé ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé tọ̀ ìrìn àjò tẹ́nìyàn èèyàn ń lọ tí kì í padà wálé òní bá wọn rìn lórúkọ Jésù ojú Olúwa ojú Olúwa ni mo pè lórúkọ Jésù yóò mọ́lẹ̀ sí ọ lára yóò mọ́lẹ̀ sí ilé rẹ ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa arákùnrin àti arábìnrin níbi gbogbo tí o ti ń gbọ́ mi mo sọ tẹ́lẹ̀ nípa tiẹ̀ lórúkọ Jésù wàá rí ìrànlọ́wọ́ wàá rí àánú wàá rí ojú rere ó ti rí bẹ́ẹ̀ ìkórè fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa ní àpèjì Èmi kò lè ṣe kémi náà ní Olúwa o, hallelujah, ìwọ ń kọ́ sẹ́ẹ̀. Èmi kò lè ṣe